mo wà ní ààfin bàbá wa ṣọ̀ún ògbómọ̀ṣọ́ àwa kí alàgbà ẹ wo ẹ já lọ kí alàgbà ẹ kú kalẹ̀. fáǹfààní gbogbo ẹ̀ tó ń wà ní mọ̀ọ́mọ́wòrán nígbà tí àṣà wa èdè wa mo sọ fún yín pé eégún tí ó jó bí kò sí àwa la làṣà àwa la lèdè àwa la ní gbogbo nǹkan tí ó jẹ́ mọ́ àṣà láti máa gbé àṣà àti èdè ilẹ̀ Yorùbá lárugẹ ààfin bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ la wà báyìí ẹ̀ mọ́ bí tá a wà ẹ̀ <laughs> àwa lọ́dọ̀ alàgbà alàgbà alàgbà mo wá wà pẹ̀lú bàbá mi ẹ jẹ́ kí gbogbo àwọn ò mọ̀ yín ẹ dárúkọ yín fún gbogbo àwọn tó ń wà nílé orúkọ mi ni samuel ojo ajífọn dídùn kàkàkí ọba ẹnì kejì mi mr ọládìméjì ọ̀nà agbóhùn fún agbé ọ̀bẹ̀rẹ̀là fún kábíyèsí. Hmm. bàbá ọ̀dọ̀ alàgbà la wà yìí bàbá ló jó yìí ó ti tó ọdún mélòó tí bàbá ti alàgbà ti wà. ọgọ́rùn-ún mẹ́ta àtogójì àti méje three hundred and forty seven years old ló ti lò. olúwa mi ò èyí ò wá kà màmá <laughs> eh, bàbá bí ẹ ṣe wá wà yìí Eh, àwọn nǹkan wo ni eh, tẹ́yàn bá kọ́kọ́ dé ṣé bàbá bẹ́ẹ̀ ṣe wà alàgbà ṣé wọ́n dá èèyàn mọ̀ wọ́n dá àwọn èèyàn mọ̀ àti pé bòun náà ṣe ń ṣe nílùú. ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n dá èèyàn mọ̀ wọn ò sì dá èèyàn mọ̀ ṣùgbọ́n Yorùbá máa ń pàlówè wọ́n ní bí ewé bá pẹ́ lárọ̀ṣẹ́ àdọ̀ṣẹ́ gbogbo tá à ń sọ gbogbo ẹ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ò lè fún yàn ní èsì. bí ẹ ṣe wà yìí ó ní ẹ mọ̀ pé ó ní orúkọ tí wọ́n máa ń pè wọ́n ṣùgbọ́n tí wọ́n bá pè wọ́n lórúkọ yìí bóun náà ṣe máa ń jẹ́ bóun ni ṣe máa ń ṣe tí wọ́n bá pè wọ́n lórúkọ ẹ tó ṣẹlẹ̀ ni pé orúkọ tá a mọ̀ pé wọ́n ní alàgbà torí ọjọ́ orí wọn tó bá ṣeé ṣe nígbà míì tí a bá báyọ̀ ní wọn pàdé wọ́n lè mọ rìn káàkiri ìgbà míì wọ́n lè dúró lójú kan náà kò sí pé wọ́n dá yín lò kankan so kò sí pé tàbí ṣùgbọ́n kankan. irú àwọn nǹkan wo ni alàgbà máa ń jẹ. gbogbo oúnjẹ tí ọmọlúàbí bá ń jẹ bíi iyán ráìsì àmàlà kò sí nǹkan tí kò sí jẹ wọ́n sì tún máa mu bí àwọn bíi fúrúùtù ẹlẹ́rìndòdò hmm. kò sí nǹkan tí wọ́n jẹ ìbẹ́pẹ wọ́tàmẹ́lọ̀n kò sí nǹkan tí wọ́n jẹ nítorí ọmọlúwàbí wa sá ti mọ jẹ wọn ò lè ṣe kó mọ jẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún jẹ koríko gẹ́gẹ́ bí àwọn mẹ̀dá náà ṣe ń jẹ koríko hmm. inú koríko táwọn ìdá jẹ ẹ̀fọ́ tá a mọ̀ jẹ hmm. àti ọ̀yọ̀ ewédú gbogbo ẹ̀ mọ́ra wọn àwọn náà ò lè ṣe kó mọ̀ jẹ koríko. ó ti tó bí ọba mélòó tó ti tí wọ́n ti do bàbá tí alàgbà tí tálàgbà gan ti dògbò báyìí gẹ́gẹ́ bí ìtọ̀ta gbọ́ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ogun ọba nílùú lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín inú àwọn ọba tó sì jẹ tó pẹ́ láyé jù ni bàbá wa ọba Jimoh Ọládùnní tó wà lórí ìlọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ni ó dàbí pé ẹ̀mí rẹ̀ gún díẹ̀ sí nígbà tí wọ́n jẹ oyè ogun ọba níjẹ lọ́ba nìsín. bí ẹ ṣe wà yìí ṣé ó ní nǹkan kan tó dàbí bíi pé àbí èèwọ̀ tí bàbá òun bí bàbá òun fẹ́ràn. ẹ kò ṣèwọ̀ kankan ẹ n tó ṣẹlẹ̀ ni pé àìṣe ọdún rẹ̀ ẹni hmm. tí wọn ò ni pé adékèdè kan bìí di tá a máa pè ní ìrèdì èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀kan hmm. agé ọwọ́ èèyàn ẹ sì gbọ́dọ̀ mú ọwọ́ lu ẹnu wọn hmm. dandan wọn agé èèyàn jẹ kò sí kankan lẹ́yìn eléyìí kò sí oúnjẹ gbé fún wọn kò sí omi gbé fún wọn tí wọn ò ní mu so kò dé síwò kankan fún wọn. ṣé bí a ṣe wà yín sìn mo lè fọwọ́ kàn wọ́n. ẹ lè fọwọ́ kàn bẹ́ẹ̀ ni. ṣé kí n fọwọ́ kàn wọ́n. ẹ fọwọ́ kàn wọ́n kódà tó lè ya fọ́tò pẹ̀lú wọn. ò hmm, lágbára pọ̀ mo sọ pé yorùbá ló ní àṣà yorùbá ló ní èdè yorùbá ló ní iṣẹ́ ẹ wo bàbá lele wọ́n ní wọ́n ti lo ọgọ́rùn-ún mẹ́ta àti. ogójì àti méje three forty seven years old. three hundred and forty seven years old bí <laughs> ẹni tó dàgbà jù ní ìlú ògbómọ̀ṣọ́ <laughs> nínú ààfin alàgbà ni <laughs> <laughs> ẹ̀yin náà ní nǹkan tẹ́ fẹ́ sọ nípa alàgbà. gẹ́gẹ́ bí àfikún orúkọ mi ni ọládìméjì ọlálékè àwa a jẹ́ ọ̀kan lára àwọn tó ń mójútó alàgbà mo sì tún gbẹ́ agbòrò fún kábíyèsí ọba wa bàbá sàn ọba tilẹ̀ ògbómọ̀ṣọ́ àti àgbègbè rẹ̀ alàgbà tẹ́ ń wò yìí gẹ́gẹ́ bí aṣáájú mi ti sọ ṣáájú ọdún ọgọ́rùn mẹ́ta àti ogójì àti méje lọ́mọdún wọn kò sí oúnjẹ tí wọ́n ń jẹ gbogbo oúnjẹ tí ẹ̀làdá bá ti ń jẹ làwọn náà máa ń jẹ ẹ̀ẹ̀kan náà sì máa mu omi láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì náà máa mú mi ẹ̀ẹ̀mejì ní oṣù kan tí wọ́n bá sì fẹ́ mú mi ibi tí wọ́n bá wà wọ́n wá síbi tẹ́ gbà wọlé nísàlẹ̀sàlẹ̀ àti mọ̀ pé fẹ́ mú mi nu wọ́n sì mú mi four litres ike ìwọ̀n mẹ́rin ni wọ́n mú láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti mú tán àti máa wẹ̀ fún wọn ní gbogbo ọjọ́ sátidé sátidé kò sí tí wọ́n jẹ so fún de èyí mo fẹ́ sọ fún yín ojú mo sọ fún yín pé alárèé ó jàgbá nǹkan ó gbé nǹkan ránu nǹkan tó ń gbé nǹkan ránu lélẹ̀ o alàgbà kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pẹ́ o ojú òní talàgbà ojú òní tiwa mo mọ̀ wọ́n nígbà tí náà ni àṣà wa èdè wa kò ní bàjẹ́ a sọ fún yín pé mélòó la fẹ́ kànú ẹ̀yin adípèlé bàbá mi kan náà tún bẹ́ẹ̀ ń bì ẹ̀ wọ́n dé filẹ̀ ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ bí ẹ̀sùn mọ́ bí aláàjì <laughs> ẹ dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó ń wà nílé. orúkọ mi ni Ismail Mustapha Adédòkun mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ọmọ nínú ilé ń bíbá yìí mo sì tún jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ inú ilé ń bì ní ààfin bàbá wa ṣọ̀ún tilẹ̀ ògbómọ̀ṣọ́ ọba aláyélúwà ọládùnní oyèwùmí ajagungbadé kẹta ṣọ̀ún tilẹ̀ ògbómọ̀ṣọ́ pátápátá. ẹ̀yin náà ní àfikún tẹ́ fẹ́ fikún nípa ọ̀rọ̀ bàbá alàgbà. Hmm, kò sí àfikún kankan síwájú nǹkan tí wọ́n ti sọ ní pé ìjàpá yìí ó jẹ́ pàtàkì nílẹ̀ yorùbá torí pé bàbá ẹ̀ta bá wo gbogbo ààfin káàárọ̀ oòjíire irú alàgbà yìí ó sọ wọn láàrin àwùjọ nísìnyí bí a ṣe wà ń bí nísìnyí tó bá yẹ pé wọn ò bá fẹ́ láti pé ká ṣe nǹkan tá à ń ṣe yìí àpé bóyá bá fẹ́ ṣe nǹkan tí ò dáa wọn ò ní accept láti pé ká ṣe kódà wọn ò ní farabalẹ̀ pẹ̀lú wa àbí bóyá pé èèyàn bá ṣe fẹ́ mú fọ́tò bóyá fẹ́ yà láti kó fẹ́ẹ́ fi ṣe tí ò da ó ṣeé ṣe kí kámẹ́rà yóò bàjẹ́ ṣó bá mi ti yé so bí alàgbà ṣe wà yìí ó jẹ́ nǹkan gbòógì kan nínú ìlú tó jẹ́ pé wọ́n sì wà wọ́n nífẹ̀ẹ́ àlejò àti ọmọ kékeré tán bá rí àlejò inú wọn máa ń dùn tán bá rí àwọn kékeré inú wọn máa ń dùn so bí wọ́n ṣe wà yìí wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n máa ń yọ̀ mọ́yàn dáadáa. Ah, ẹ wo àgbò ní tán lórílẹ̀ lágbára ọlọ́run alàgbà ẹ ò ní kú kẹ́ tó kú o ẹ tún dàgbà dàgbà dàgbà dàgbà lágbára ṣẹ̀dọ̀ òkè kò ní bàjẹ́ mọ̀ máwòrán nígbà tí náà ni àṣà wa èdè wa ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ ẹ ṣé dúpẹ́ adésínà láwà lórúkọ tèmi olówó ọkọ̀ orí àbíkẹ́ àdè.